níbi táwọn Musa ti ń jí wáyà ká ní pápákọ̀ òfurufú ni wọ́n ti mú wọn ọwọ́ iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ilé wa Nigerian Air Force ti tẹ ọ̀kan lára àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá tó máa ń jí wáyà iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ Federal Airports Authority of Nigeria FAAN ẹ̀ka ti Murtala Muhammed International Airport MMIA ikeja nípínlẹ̀ Èkó nínú àtẹ̀jáde tí aṣojú iléeṣẹ́ náà lórí ọ̀rọ̀ òde Abdullahi Yakub Funua fi síta ló ti ní àwọn mẹ́ta làwọn olubi ẹ̀dá ọ̀hún ṣùgbọ́n ẹyọ kan péré lọ́wọ́ tẹ̀ nínú wọn tí àwọn méjì yòókù sì ti fẹsẹ̀ fẹ́ ẹ ó ṣàlàyé pé ní nǹkan bíi aago méjì ọ̀sán kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ ẹtì Friday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún yìí ni àwọn ẹ̀ṣọ́ tí wọ́n ń ṣọ́ àyíká naf headquarter NADC gate ká àwọn olè ajíwáyà mẹ́ta náà mọ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ burúkú yìí níbi fẹ́ǹsì tó wà lójú ọ̀nà pápákọ̀ òfurufú ọ̀hún wọ́n ń gbẹ́lẹ̀ pẹ̀lú àdá jígà àti ṣọ́bìrì láti jí àwọn wáyà tó gba abẹ́ ilẹ̀ lọ kó bí wọ́n ṣe fojú kan àwọn ẹ̀ṣọ́ náà báyìí ni wọ́n bẹ́ lùgbó wọ́n sá lọ àmọ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ náà ṣíná ìbọn bolẹ̀ déédéé èjìká ọ̀kan lára àwọn olè náà tó ń jẹ́ Usman Musa ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ló ṣe ojú ọgbẹ́ ìbọn tó bá yìí ló mú kí wọ́n sáré gbé ọmọkùnrin tó wá láti ìpínlẹ̀ Adamawa náà ṣùgbọ́n tó ń gbé lágbègbè ìjọra nípínlẹ̀ èkó dìgbàdìgbà lọ sílé ìwòsàn nigeria air force six six one naf hospital tó wà níkẹjà nípínlẹ̀ èkó yakubu funtua ṣàlàyé síwájú sí i pé wọ́n ti padà gbé usman lọ sílé ìwòsàn ìjọba tó wà lóyìnbó wọ́n ní akitiyan ti ń lọ lórí bí ọwọ́ yóò ṣe tẹ àwọn méjì yòókù tí wọ́n sá lọ àwọn aláṣẹ náà ní kété tí ara usman bá ti yá dáadáa ni wọn yóò bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn ìwádìí ni yóò bẹ̀rẹ̀ sí káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ Monísọ́lá Sàká ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́